gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé wọ́n bú pásítọ̀ kan wọ́n bú wòlíì kan pẹ̀lẹ́ má gbàgbé pé owó ẹ owó ẹ owó mi wà lára àwọn owó tẹ́ donate tán fi kọ́ ṣọ́ọ̀ṣì ńlá tẹ́ fi ń ṣe yẹsà fún dádì yẹn má gbàgbé pé dádì ibi tó bá jókòó sí lọ́ka ibi tó bá jókòó sí lóúnjẹ tí wọ́n ń ba aláyé ràdàràdà ara àwọn ẹ̀yin aláìnígbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti gbà fún Ọlọ́run ọba wàláhì nǹkan tí ó tu ọlọ́run lẹ́ máa sìn ẹlòmíì respect pastor pastor ẹ̀ ju ọkọ ilé obìnrin míì respect pastor ẹ̀ ju ọkọ ilé ẹ̀ lọ obìnrin míì kò sí nǹkan tí ò lè ṣe pẹ̀lú pastor ẹ̀ ju ọkọ ilé ẹ̀ lọ ayé tẹ́ bá ti gbé pastor lérí ẹ má jẹ ẹni tẹ́ bá ti gbé àwọn prophet lérí bóyá àfáà ni àbí nǹkan ni tẹ́ bá ti gbà pé àwọn gangan ló lè ṣe ayé yín ti bàjẹ́ ẹ gbà bẹ́ẹ̀ mo sọ fún yín tẹ́ bá ti sọ pé ah lágbájá ló lè ṣe ọlọ́run ò lè ṣe mọ́ pásítọ̀ yẹn tó tó tó ń lò yín bí ẹrú yẹn tó gbọ́ pé wọ́n fẹ́ pa yín tí ò lè sọ̀rọ̀ wá má gbàgbé o pé òun ṣiṣẹ́ bí ẹrú ni ara owó tó dẹ̀ ń fi ṣiṣẹ́ tó ń sọ fún ẹ̀yẹn ló fi ń sanwó ìdá mẹ́wàá ní church ìdá mẹ́wàá ẹ̀yọ ẹnìkan kẹwàá yọ one million tó wá sí church pẹ̀lú branch tó ń donate ẹ wo tí pastor yín make pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ń da ẹ̀mí sọ pé kò dáa ẹ lísì sí mi pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ń da yẹn pastor yín wá gbọ́ pé wọ́n pa yín ẹ̀kú lẹ́yìn kankan wọ́n wá keep short wọn ò lè sọ̀rọ̀ wọ́n wá báàkì lẹ́yìn olóṣèlú ìwọ dẹ̀ ṣe ń bílí ipò ní pastor you are a fool ìdí ọ̀bala idiot ni ẹ tó bá ṣe ń bílí ipò ní pastor kan òun láfa kan bì kan idiot ni ẹ ọlọ́run ọba ọba ẹ̀san ni àsìkò ẹ̀san ti tó gbogbo nǹkan tó pamọ́ pátápátá làṣírí ẹ̀ máa tú lágbára ọlọ́run ẹ̀yin tẹ́ ń pera yín pastor did you know that all these pastors they are not they are not the prophet they are just a former nine they are doing their uh, what they are calling it uh, uh, not not yahoo not yahoo they are doing legit legit tiwọn nìyẹn now kí ni pastor pastor ẹ má jẹ́ ń dárúkọ pastor kan kí ni pastor ń wá lọ́dọ̀ àwọn olóṣèlú kí lọ olóṣèlú ń wá lọ́dọ̀ àwọn pastor every time tó yẹ pé nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní ìlú wọn ò ní dá sí but to advert láti announce gbogbo ẹ̀yin foolish àwọn foolish tó ń bá mi sọ̀rọ̀ lórí whatsapp pé ẹ̀gbọ́n ẹ̀kọ́ tí baba Sunday Igboho kọ yẹn ò dáa o nǹkan tèmi náà kọ pé ọlọ́run ẹ̀san ò dáa no torí pé èmi èmi ni mò ń ṣèdájọ́ àbí ṣé mi lọ́lọ́run ni èmi lọ́lọ́run tó ń dá sẹ̀ríà fún gbogbo yín gbogbo ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn tẹ́ ẹ̀ bá ṣọ́ra tẹ́ ẹ̀ bá ṣọ́ra iná máa gbaṣẹ́ ọlọ́run ẹlòmíì torí pé ẹ̀gbàpọ̀ lọ́hùn wà ìyá ẹ̀ ló ń jẹ yín lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé ara ẹ̀gbàpọ̀ lọ́hùn wà lẹ́fi gbọ́kànlé olóṣèlú but olóṣèlú politician now disappointed you you are now crying ẹ wá ń ké ẹ tí mọ mẹ̀mẹ̀ ẹ tí mọ mẹ̀mẹ̀ tọ́lọ́ bá fẹ́ fi ìyà jẹ yín dáadáa kó bá yín lọ́ra àwọn politician orí ìyá yín máa pé ẹ tí mo á fà fúlàní rẹ́pù yín ó ń rẹ́pù ọmọ lójú bàbá ó ń rẹ́pù ìyàwó lójú ọkọ ìwọ́n dẹ̀ sì ń bí ipò ní pásítọ̀ pásítọ̀ yẹn ò lè sọ fún ẹ pé you must be careful kò lè announce fún yín àwọn pásítọ̀ àwọn àfa ikọ́ ló yẹ kọ́kọ́ wọ ṣòkòtò pé ó yá ẹ̀yin boys ẹ̀yẹ ká ṣe campaign jáde ìyà tó ń jẹ yín ṣé that you think ó ń pe pásítọ̀ eléyìn ọlọ́run pásítọ̀ yẹn ò lè sọ fún ẹ pé fúlàní ṣe ń pa wá kò dáa kó bájọba sọ̀rọ̀ gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin alágbára èké gbogbo ẹ̀yin àáfà tẹ́ bá wà among àwọn tó ń pa wá nílùú yìí ẹ máa ṣòfò tọmọtọmọ ni gbogbo ẹ̀yin tẹ́ bá wà nínú àwọn tó fi ń gba ẹ̀mí ọmọ yorùbá tó ń gba ẹ̀mí ọmọ ibo tó fi ń rán àwọn nàìjíríà mi wá lọ sójú ogun tó ń pa wọ́n lọ́hùn tẹ́ wà pẹ̀lú àwọn politician ọlọ́run máa pa yín tọmọtọmọ ni ẹ̀mí yín kò ní gun ẹ máa dànù ẹ máa ṣòfò tọmọtọmọ ni you are all wicked there is no pastor there is no afa forget ọlọ́run ọba lọ́ba tó rán ìwé mímọ́ wá sílé ayé ọlọ́run ọba àwọn kan tí wọ́n kó àwọn kan wọ́n mọ̀ lọ́lọ́run bá ṣe sọ pé kọ́ wà ní ipò tó máa fi kọ́ àwa náà ìyẹn wàá sọ pé torí pé wọ́n kọ́ wa ní ìwé ọlọ́run yẹn pé káwa sọ wọ́n da ọlọ́run open your sense you are talking about your pastor ọjọ́ òní pastor ẹ ti pè é rí jíwá gan tí ọmọ pastor lò ṣóòní yàrá yà ẹ̀ ń lò idiot fool iṣẹ́ tí now wọ́n ti àwọn pastor yẹn wọ́n ti make a good arrangement fáwọn ọmọ wọn ìwọ́lẹ̀ ń ṣe gbàṣẹgbàṣẹ káàkiri àdúgbò you never open your sense àbí nínú owó tó bá sọ́fà tó bá lọ pa yẹn náà wà tó fi fún pastor àwọn pastor gidi wà àwọn pastor gidi wà àwọn pastor Pastor, irú ilé tó ń sọ fásitì pé Nigeria is a fake pásítọ̀ yẹn pupa báyìí ni morúkọ wọn àwọn pásítọ̀ wà bọ àwọn pásítọ̀ gọgọgọgọ tẹ wá pariwo bá àwọn pásítọ̀ bíi pásítọ̀ Adébóyè pásítọ̀ Oyèdèpò àwọn pásítọ̀ tẹ kà sí pásítọ̀ then keep silent they say nothing ọlọ́run bá wa nù dépò máa dá sẹ̀ríà fún wọn wàláhì ọlọ́run ṣetán láti dá sẹ̀ríà fún wọn àwọn tó láyé ló ní agbára níbi tó ti mú agbára tó fi ń pàṣẹ god bless you fún yín tẹ́ fi lọ ra mọ́tò wọ́n ṣetán láti dá sẹ̀ríà fún wọn nítorí pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ti ṣàn ẹ̀jẹ̀ àwọn èèyàn ti ṣàn ẹ̀mí ti sọnù you still believe in your pastor you are a fool ìgbà tó Ọlọ́run rán Jésù wá sílé ayé ó múwèé fún láti rán sí wa pé ìwé yìí ni ká máa kà ká máa fi ṣàtọ̀nà kò sọ kò Ọlọ́run kò gbé pásítọ̀ kò gbé pásítọ̀ fún Jésù pé gbà o bá mi fún àwọn pípù yìí o no no always àwọn tẹ́ ń wo pásítọ̀ àti àwọn tẹ́ ń wo gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run yìí tíṣà lásán ni wọ́n báìbù tó wà lọ́wọ́ wọn kùrán tó wà lọ́wọ́ wọn yẹn wọn mọ̀ ń pa ẹ̀ àwọn kọ́ ló kọ́ àwọn tó kọ́ gan àwọn àfáàyàn gan ò lè ṣàlàyé pé àwọn tó kọ́ lélẹ̀ ìyanu Ọlọ́run ni tẹ́nìkankan ò lè rí ẹyẹ kó yín máa pé tó bá fẹ́ gbọ́ truth please ìwọ tó bá wá sí whatsapp mi don't come here to come and talk full o tí n bá tí n bá màá kọ́ mú nọ́mbà ẹ̀ sílẹ̀ màá mú picture ẹ̀ sílẹ̀ wo má lọ wá o tó bá wá wà rí èṣù gidi èṣù gidi èṣù tó ń yá yín lò tí ò jẹ́ kẹ́ tètè ṣí sẹ́ǹsì yín tó jẹ́ kí fúlàní pa yín lẹ́ẹ̀rọ kan tí gbogbo yín dẹ̀ sì jókòó sílé tẹ̀ sí pé bí a tíátà ni wọ́n ń jó ọjà mọ́ yín lára wọ́n ń ba ayé yín jẹ́ lójú ayé yín ẹ̀ dẹ̀ sí rò pé tíátà ni sorry i'm sorry mo sorry fẹ́ni tí ò bá ti mọ̀ yí pé kòkòrò ti ń jẹ̀gbà báyìí kòkòrò tó dẹ̀ ń jẹ̀gbà ìdí ìgbà ló náà olórí yẹn máa ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ibi tẹ́ ẹ ti mọ́ra olórí yẹn máa sọ̀gbà ayé jésù ogun tí jésù jà o tí jésù ṣe ìkéde mímọ́ tí ànábì muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe ìkéde mímọ́ fún àwọn èèyàn o kí wá ní iṣẹ́ ìwọ tó pera ẹ̀ ní àfa àṣáájú tó pera ẹ̀ ní imam kí ní iṣẹ́ ìwọ tó wà ní pátó jẹ́ pásítọ̀ tó lè jáde síta láti ṣe ìkéde yìn rere fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó dẹ̀ pa àwọn lọ́lẹ́ ìwọ̀kan christian ti wà nú àwọn tó ń pa náà àwọn pásítọ̀ níṣẹ́ gbẹ́ anything lẹ́nu wọn wọ́n keep short open your sense muslim wà nú àwọn tó ń pa náà now àwọn àǹfà kan náà wọ́n sọ̀rọ̀ torí mo ṣáàjì àwọn pásítọ̀ kan tó sọ̀rọ̀ ó yẹ kí n sọ dárúkọ àwọn àfáà náà tó sọ̀rọ̀ àfáà eh, Buhari ọmọ Musa wọ́n sọ̀rọ̀ sókè bàbá wa gangan bàbá wa olóríire bàbá wa tí ayé wọn kò ní bàjẹ́ bàbá wa kí lórúkọ bàbá yẹn gan bàbá wa Muideen Bello bàbá wa original bàbá wa tó dúró ní nọ́ọ̀sì tó ń sòtọ́ ọ̀rọ̀ tó tún lè wálẹ̀ Yorùbá tó tún dúró jẹ́jẹ́ tiẹ̀ tó jẹ́ keep saying truth bàbá wa náà sọ̀rọ̀ sókè ẹ̀yin àfáà tẹ wá jẹ́ àfáà tẹ ń pera yín láfáà kí ló dé tẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ sókè àwọn lè kéwìn yín dẹ̀ ṣàgbákò lọ́nà travel ẹ̀dẹ̀ dákẹ́ keep silent kò ilé òun sọ̀rọ̀ religion o go and open your sense this is not matter of religion we are saying the truth you you don't want to listen to the truth and you want to do Yorùbá nation pẹ̀lẹ́ tiẹ̀ Nàìjíríà bọ́n ṣe gbé scam Nàìjíríà wá fún yín nìyẹn tó fi ba yín tó fi destroy life fún yín wèrè kan tiẹ̀ wà tó tiẹ̀ kọ́ mi lálẹ́ ìwèrè ó lẹ̀ ń wò nísàlẹ̀ mi yẹn mo ti blọọkù ẹ dànù ó sọ fún mi pé ẹ nǹkan tí mo sọ lẹ́yìn orí ẹ tí ò pé torí tiẹ̀ bá pé òmọ̀kọ́ lọ́hùn ẹ̀sán òmọ̀kọ́ lọ́hùn sọ wọ́n lẹ́sàn ni tó dákẹ́ tó pa yín lọ látọjọ́ yìí tó gèètì ẹgbẹ́ ní tìlẹ́nu pásítọ̀ Adébóyè tó gèètì ẹgbẹ́ ní tìlẹ́nu pásítọ̀ Kristi kí ló ti ń jẹ́ hundred billion naira ni pastor winner chapel fi kọ́ new church ẹ̀ ẹ̀ dẹ̀ sọ́fà gbogbo yín pariwo ẹ̀ dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ dẹ̀ síbi ìdúpẹ́ ní pastor ah ẹ̀rín yín pa mí ẹ jẹ́ mo yóò yà èmi ò mọ̀ pa ìmọ̀kàn ní kí n sọ fún yín ni ẹ lọ bìlífù nínú ọlọ́run láì jẹ́ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ jáwọ́ nínú ẹni tí ò tó ọlọ́run tẹ́ ń sìn wọ́n máa máa gbẹ́sẹ̀ lé yín lórí wọ́n máa pariwo holy ghost fire wọ́n máa pariwo ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ti ń sàn báyìí o ìwọ tó bá fẹ́ kó sàn lórí ẹ̀ kó máa sàn lórí ẹ̀ kó sàn lórí èmi tèmi ò ní problem ẹ̀jẹ̀ jésù tẹ́ ń pariwo ẹ̀ ló ti ń sàn yìí o ẹ̀jẹ̀ jésù tẹ́ ń pariwo torí ó sọ pé ó ní adá bí ẹlẹ́ran ara ni tó bá gbọ́ kí máa sọ fún ẹ ẹ̀jẹ̀ jésù tí wọ́n pariwo yẹn ti ń ṣàn báyìí o kó máa ṣàn lórí ẹni tó bá nídìí ẹ̀ ẹni yín pa mí ẹ̀ tí mọ mẹ̀mẹ̀ ẹ jáwọ́ nínú kẹ́ máa tọ́ra yín stop deceiving yourself wọ́n ti mọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àwọn àfáà máa ń sòótọ́ ọ̀rọ̀ ni why why tí wọn kì í fi ń sábà lọ sọ́dọ̀ àwọn àfáà wọn sọ pé ok election day àfáà ìbá ṣe kàpẹ́ ọ̀dọ̀ àwọn pastors iná máa ń padà lọ because they know they, can never say the truth tí yẹ kí n focus lórí because ìgbà tí buhari fẹ́ ṣe kàmpé agbọ́rọ̀ lẹ́nu pastor adébóyè ìgbà tí buhari fẹ́ ṣe kàmpé agbọ́rọ̀ lẹ́nu àwọn pastors kan how many àfàṣẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ now mo ń jẹ́ orúkọ muslim ni mo like christian mo like muslim but aláṣẹ ń ba ayé lè i'm a traditional man to the core i don't even believe in religion so kẹ́lẹ́ lè máa understand mi pé bóyá kì í ṣọ̀rọ̀ religion pé bóyá nǹkan tó yẹ kí n tẹnu mọ́rọ̀ àwọn pastor ni wípé àwọn politician yàn ọ̀dọ̀ àwọn pastor gan-an ni focus wọn mo dẹ̀ evidence tó pọ̀ ṣé ká máa mú evidence jáde ká bọ́ sórí social media ká bẹ̀ sí drop pictures then kí ló pa wọ́n pọ̀ kí ló wá fà á tí ìyá fi ń jaraàlú táwọn pastors táwọn people yóò fi lè sọ̀rọ̀ pé ah, ẹ̀yin members tó ti ẹ̀ máa sọ fún yín tẹ́ ẹ̀ máa gbọ́ ìgbà tó yẹ pé lómi ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ tó máa sọ fún yín náà ẹ̀ ní chọ́ọ̀chì mọ́ àbí bí àyẹ̀ náà làwọn náà fi ń bẹ̀rù ẹ̀yẹ kájọ sọ truth ẹni bá quit kó quit kó lọ bọ́ sọ́wọ́ fúlàní kó lọ kí alájà lọ kú dànù this is not the time to dey deceive ourselves a máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ni mẹ́n tó bá sọ pé now ní tèmi bí mo ṣe wà èmi ò ní pásítọ̀ kan mi ò láfa kan oníṣègùn tó bá lu jìbìtì ayé ẹ̀ ló ń bàjẹ́ lọ ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dọ̀rọ̀ so èmi tèmi ẹnìkan ò lè wá sọ́dọ̀ mi sì kí má sòótọ́ ọ̀rọ̀ fún ẹ o nǹkan tó bá máa gbà ló máa gbà o tó àwọn aláwọ̀ èké kan náà wà tó máa gbọ́ pẹ̀lẹ́ jọlẹ̀ náà pé ẹ̀ eh, Buhari ni Buhari ni kẹ́ fún bí ìgbà covid nineteen ti àwọn aláwọ̀ wèrè kan lọ ń dà pẹ̀lẹ́ lórí Facebook àwọn four one nine táwọn èèyàn náà ń rọ́gbò wọn tó tẹ̀lé wọn ẹ̀yin ni kẹjọ máa tanra yín wèrè rí wèrè ni wọ́n bá yín sọ̀rọ̀ sí kẹlẹ́ máa gbọ́ nǹkan tó yẹ kí n tẹnu mọ́rọ̀ pastors ni ọ̀dọ̀ wọn lọ́ focus because àwọn afákan wà tó sán lórí tó bá dọ́dọ̀ wọn they will tell you the truth they don't care bá àmọ́ kan tó fà á bóyá pastors bóyá ẹ̀ ni ẹ̀ jihad ẹ lọ kọ́ nǹkan tó ń pè ní jihad ogun ogun kọ́nyàn ja ogun èèyàn máa ń ja ogun ẹ̀sìn ni wàá di ọlọ́run mú ṣinṣin jẹ́ kó pa ẹ́ má wọ̀rì o wà fẹ́ kú torí pé oní range rover oní dollars ní us ó ti ní gbogbo ẹ̀ you don't want to die that's why you don't want to say the truth àwọn èèyàn wá ń tẹ̀lé ẹ wọ́n believe this is the time to talk reality olóyè kí n focus lọ́dọ̀ àwọn pastors tó yẹ kí mo fi ń dárúkọ àwọn pastors pastors eléyìí tó bá ti wá wà tí o bá ti jáwọ́ nínú ìwà rìkíṣí tọ́dẹ̀ ń pa àwọn ọmọ yorùbá lójoojúmọ́ tó dẹ̀ dákẹ́ tí o sọ fún àwọn ọmọ ìjọ ẹ̀ látẹ̀ni lọ àwọn ọmọ yẹn á máa ṣòfò ni látẹ̀ni lọ gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run tẹ́ bá ti tẹ́ gbọ́ pé ìyà ń jẹ yorùbá tẹ́ wá ń ṣe rìkíṣí tẹ́ ṣe bí ẹni tí ò mọ̀ kankan tẹ́ dákẹ́ látẹ̀ni lọ generation yìí máa waste ni gbogbo àwọn nǹkan tẹ́ pè ní investment yín máa ẹ̀rọ ló máa bọ́ sí nínú ayé yín lágbára ọlọ́run ìyá ti ìyá ń jẹ yorùbá jù ìyá ń jẹ àwọn ibo àwọn ọdẹ ẹlẹ how many hausa tó ń lọ church fúlàní mélòó ló ń lọ church ẹ̀yẹ ká jẹ̀bẹ̀ sí sọ fúnra wa sí torí àwọn kan ti ya wèrè wọn ní sense ẹ bá bá mi sọ how many hausa tó ń lọ church how many fúlàní tó ń wúra church tó bá pààyàn náà aláwọ̀ agbárò ni lọ́ fi pariwo tó fi ń waste ẹ̀mí àwọn èèyàn àwọn tó dẹ̀ jẹ́ muslim wọn fẹ́rú ẹ̀ how many ọmọ yorùbá tó gbé bọ̀dá ní jẹ́nà tó jẹ́ militant ẹ̀yin pásítọ̀ ẹ̀dẹ̀ rí pé yes àwọn ọmọ àwọn people yìí ní focus àwọn ìjọba ti destroy life wa ẹ̀ lè má fi ṣe program fáwọn ọmọ ìjọ yín nǹkan ìjà tá à ń jà nìyẹn ẹ sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba aláyẹ ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí everybody bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ sókè about Yorùbá nation tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sókè kò síjà mọ́ that's what we want àwọn òpònú kan wá bí wọn lè bá mi sọ̀rọ̀ wọn wá sọ̀rọ̀ bí i bá mi blocking dànù wèrè wá títa ni ẹ lọ sórí page mi kẹ́ ẹ lọ sí status mi ìjọba ò fẹ́ kí newspaper gbé nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Oòduà nation nìyá ṣe ń continue láti ti jẹyìn lọ́jọ́ kí ẹ máa wá sí status wa kẹ́ ẹ máa gbọ́ programu kẹ́ ẹ ká máa mọ bó ṣe ń lọ stop deceiving yourself man.